الحمد لله حمد الشاكرين والشكر له شكر العارفين لا إله إلا هو رب العرش العظيم والصلاة والسلام على عبد الله ورسوله سيد المرسلين بلغ الرسالة وأدى الأمانة صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد اللهم إنا نسألك الأمن والاستقرار والصحة والطمانينة فإنك قد وعدته اللهم إنا نسألك الأمن والاستقرار والصحة والطمانينة فإنك قد وعدته للمؤمنين في قولك الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون أيها المسلمون أيها المسلمون اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا يا عباد الله أن عليكم دورا إيجابيا لبلدكم ووطنكم ومجتمعكم فكونوا خير مواطن آلة سلم وسيلة التقدم والازدهار صادا للفتنة صادا الفتنة والفوضى معارضا لأهل التدمير وسفك الدماء أيها المسلمون اعلموا أن من أهم وسائل الإسهام في رقي البلاد وتجنيبه عن الفتن الإكثار في الدعاء والابتهال إلى الواحد القهار بأن يصلح أوضاع بأن يصلح أوضاع البلاد ويبدل الفتنة فيها نعمة والخوف فيها أمنا والفقر فيها غنى والكفر فيها إيمانا والفرقة فيها اجتماعا أيها المسلمون إن نبينا إبراهيم عليه الصلاة والسلام هو خير مثال لنا في الدعاء للبلاد ولقد ذكر الله عز وجل أحواله في القرآن الكريم ووصف لنا مواقفه الحميدة تجاه بلده فقال عز وجل وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير وقال عز وجل واصفا هذا النبي العظيم واصفا هذا النبي العظيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام ونبينا صلى الله عليه وسلم نبينا محمد صلى الله عليه وسلم هو خير قدوة لنا هو خير قدوة لنا في الدعاء والابتهال إلى الله عز وجل ولقد ثبت عنه مواقف عديدة وأقوال سديدة وإشارات منيفة عليه الصلاة والسلام مما يؤكد مما يؤكد أهمية الدعاء للبلد الذي يقطنه المسلم ومن ذلك حديث أبي هريرة رضي الله تعالى عنه أنه قال كان الناس إذا رأوا إذا رأوا أول ثمر إذا رأوا أول ثمر جاءوا به إلى النبي صلى الله عليه وسلم فإذا أخذه رسول الله صلى الله عليه وسلم قال اللهم بارك لنا في ثمرنا وبارك لنا في مدينتنا وبارك لنا في صاعنا وبارك لنا في مدنا اللهم إن إبراهيم عبدك وخليلك ونبيك وإني عبدك ونبيك وإنه دعاك لمكة وإني أدعوك للمدينة وإني أدعوك للمدينة بمثل ما دعاك لمكة ومثله ومثله معه هذا الحديث في صحيح البخاري ومسلم اللهم أصلح أحوال نيجيريا كلها اللهم أصلح أحوال نيجيريا كلها واصل أهلها كلهم اللهم اصل أهلها كلهم واهد المسؤولين اللهم اهد المسؤولين إلى ما فيه صلاح البلاد والعباد والرعية كافة يا رب العالمين يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد àti ọpẹ́ fún ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọba tí ọpẹ́ yẹ ní gbogbo ìgbà a ò nú ń ta lè wí fọ́lọ́run ọba náà ju ká máa sọ pé náà lọ a sọ pé orí tí ó ṣe fún ọlọ́run orí tẹ̀sìn àdúpẹ́ rẹ ọlọ́run nínú àwọn àdéhùn ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tó ti fún wa àwa náà sì mọ̀ pé àwa ẹ̀dẹ́ ènìyàn ni àdéhùn wa máa ń yẹ̀ ṣùgbọ́n àdéhùn olúwa tó dá wa kìí yẹ̀ o àdéhùn olúwa kìí yẹ̀ gbogbo bí ọlọ́run ọba bá ti ṣe àdéhùn ẹ lọ mọ̀ pé bí ó o ìwọ tó o bá fi o bá fojú wẹ̀yìn tó o bá béèrè pé kí làdí wọn ọlọ́run lórí bí ìṣẹ̀lẹ̀ ayé ṣe ń lọ ìyọ́ yẹ kó máa mọ̀ sí àdí wọn ọlọ́run ọba náà ní kò lórí ìṣẹ̀lẹ̀ ayé ṣe ń ṣẹlẹ̀. ọlọ́run ọba ṣàdéhùn fún gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ tó ṣe iman tí kò tẹ́ bọ̀ ìṣe á fi lọ́kàn balẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ nínú ara nínú ìlú nínú ilé nínú ẹ̀mí ní gbogbo aspect ní àfi máa ń ṣayé ọkàn rẹ̀ ó balẹ̀ àdéhùn ọlọ́run ọba ni alladhina amanu wa lam yalbisu imanahum bizulm ulaika lahumul amnu wa hum muhtadun mùsùlùmí lọ́kùnrin mùsùlùmí lóbìnrin ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọba kásìlẹ̀ ọmọ ni ipa tí ó máa kú fún ìlọsíwájú ààyè àbí ìlú àbí environment ìrọ̀bá wa. inna alaykum dawran ijabiyya ọ̀ràn yẹn ní fún tó bá ti jẹ́ mọ́mì ní o tó fẹ́ ju àwọn ànábì ọlọ́run tó sì fẹ́ ju àwọn tó tẹ̀lé àwọn ànábì ọlọ́run ọba lẹ́yìn kó ní ipa tó máa kú àfimí àfimí àfimí kọ́ o. àtẹ̀mí àtìlú omi àtẹ̀mí àtàdúgbò omi àtẹ̀mí àti environment bá wà bẹ́ẹ̀ ló ti yẹ kó rí ó nípa tó yẹ kó kó o wà o mọ́wòrán rẹ kó nípa tó yẹ kó kó o bó o bá tán máa rẹ ṣe tó o mójútó máa rẹ o kópa kan náà nù tó o bá mójútó yàwó ẹ kan náà nù máa èèyàn ni kí mùsùlùmí máa ríra rẹ̀ pé kí nípa àmì bíra rẹ̀ lè rí ìjọ kan níjọ ojúmọ́ pé kí ni mo ṣe léyìn fún àwùjọ tí mo wà tí positive ni mo jẹ́ ni àbí negative. ó yẹ kí mùsùlùmí kọ́ máa jẹ́ irinṣẹ́ àlàáfíà láwùjọ tó bá wà ní kọ́ máa jẹ́ irinṣẹ́ ìlọsíwájú fún àwùjọ tó bá wà ní kó sì máa jẹ́ni tí wọ́n máa gbìyànjú láti ti aburúkù láwùjọ tó bá wà ní bí ọba lè ti kú kọ́ máa rìdíìsì kọ́ máa gbìyànjú láti rìdíìsì aburú láwùjọ tó bá wà. bákan náà mùsùlùmí gbọ́dọ̀ máa gbógun ti gbogbo àwọn òbílẹ̀ jẹ́ àwọn ọ̀bà yìí jẹ́ bìtìbì tó bá wà o gbọ́dọ̀ support o gbọ́dọ̀ cooperate pẹ̀lú àwọn ìjọba nǹkan jẹ́ o gbọ́dọ̀ máa wà lẹ́ni tí wọ́n máa gé sí wọn tí wọ́n máa tako wọn bó o bá ti lágbára tó bó o bá ti lágbára mọ́ ẹ lọ́ọ́ mà mùsùlùmí òdodo tó ń gbọ́ mi wípé nínú àwọn irinṣẹ́ tá a lè lò jù tá a bá tiẹ̀ ní mi ò sí ní pòlù mi ò sí ní pò mi ò joyè mi ò jẹ́ létamí mi ò jẹ́ nǹkan kan mi ò lówó mi ò lẹ́kọ̀ọ́ mi ò ní gbogbo ẹ̀ lọ mọ̀ pé nǹkan kan wà tí wọ́n náà lè fi máa fi contribute kódà nǹkan tá a fẹ́ sọ yìí gan lọ ba gbogbo ẹ̀ tó lè fi máa kó ìlọsíwájú bá àwùjọ rẹ̀ tó sì fi gba àwùjọ rẹ̀ là níbi wàhálà ìlà ìlòfin mẹ́mẹ́ ẹ̀rọ ọmọ pé irinṣẹ́ táa lè lò tó lágbára jùlọ tó jẹ́ sí pé kọ̀sẹ́ tí ò lágbára àti sí òun náà ni àdúrà sáma ṣàdúrà fún lò wà ìdúrà rẹ lẹ́nu nítorí ṣàdúrà fún lò ẹ̀ ẹbí pẹ̀lú tó ń fẹ́ ìfànàmà ẹ ń bá ṣépè fún lò ẹ̀ ó ṣépè fún rẹ̀ wọn náà sì mọ̀ pé tí wọ́n bá ní èèyàn ṣépè fún rẹ̀ èèyàn olúwa rẹ̀ ò ní làákàyè mọ́nà ya ọmọ ní kò ní dáa fúnra wọn ọmọ ní kò ní yẹ òun ọmọ ní kò ní ó ní ọmọ ní àdánwò ní ọba òun ọmọ fẹ́ ní ara rẹ̀ wí fúnra ẹni wọ́n sọ pé orí ẹ̀ yìí ni bẹ́ẹ̀ lẹ́ni tí ń ṣépè fún bẹ̀rẹ̀ ìtumọ̀ ẹ̀rọ gbọ́n ni torí bí tí ọba yé èèyàn ń gbà mí èèyàn máa mi kì í tọ́ba rẹ̀ ni làáyé yóò wá máa yé padà pé áá ah, ah, òótọ́ mọ̀ ni kí lọ́ba tó fi ṣépè fúnra ẹ̀ tọ́ba ti ṣépè fún lu ẹ̀ torí pípẹ̀ náà lè ń gbé ìyẹn lọ́ba tó fi jẹ́ sí pé àwọn ànábì ọlọ́run gbogbo ògbà àdúrà tí wọ́n bá ń ṣe báyìí wọ́n kì í gbàgbé ìlú wọn ìjẹ́ká wa anábìwá Ibrahim alayhi salatu wa salam àpẹẹrẹ rere lọ́jẹ́ wọ́n wà anábìwá Ibrahim àdúrà rẹ̀ tó ṣe náà làwọn tó wà nílùú náà ń jẹ dùn ní Allahu Akbar owó àmọ́jú tán ọlá àti máa pín o ẹ̀jẹ̀ ọlá rẹ̀ ò ní pín kí ni ò ní pín òpínjọ́ kan ṣùgbọ́n tí èdè ó tán ni àdúrà ọ̀ ẹwùjọ́ tí anábíwá Ibrahim ti ṣe àdúrà fún lù tí ẹ̀ òbí lù tí ẹ̀ ti wá ọwá di àpéwò ló fi jẹ́ sí pé kò sẹ́ni tó fẹ́ kọjú sí lùún ní orí mú ó bá kù díẹ̀ ìrọ́rin kò ní rọ́nà lọ anábí Ibrahim ṣàdúrà ọlọ́run ti gba àdúrà náà àríyí sọ́lá ìwọ̀sálàm tó ríra rẹ̀ kó kéré ní títí wọn náà bá ṣàdúrà fún Nàìjíríà táwa yìí lè gbà ní wàláì ṣẹṣẹ bẹ́ẹ̀ rántí nàìjíríà náà àdúrà rẹ̀ ìlú yìí ó lágbára púpọ̀ ibi tó wà ibi tí nàìjíríà wà lákòókò tá a wà yìí ó ní agbára púpọ̀ kò síbi tó fẹ́ wò tó sọ pé alihamudulilah ní nàìjíríà kò sí ayé aspect tó fẹ́ wò kò sí ìlú tó fẹ́ wò kò sí state tó fẹ́ wò tó sọ pé yes ah ah ibi ìdá kò sí bí ọ̀dá nàìjíríà lọ́wọ́lọ́wọ́ bá. ìdáhùn a máa ìṣòro péjọba ọ̀fẹ́ ṣe kápọ̀ kámọ́ èyàn ọba a máa wà nílùú kọfẹ́ kí ló wọn kò sí sí kò sọ́ba ọ̀hún kò sẹ́ni tó jò lórí tọ́fẹ́ kí n tó jò lórí ilé lórí kọ́ bàjẹ́ kò sí sí ṣùgbọ́n ti kọjá bẹ́ẹ̀ kọjá agbára ń tá a lè lò ó náà làdúrà jọba dákọ̀ rántí nàìjíríà náà àdúrà rẹ̀ ànábìwá Ibrahim musa àdúrà fún alayhi salatu wassalam ọlọ́ni wà ìdí wa Ibrahim ànábì tó fẹ́ràn lú ẹ ìwọ náà fẹ́ràn lú ẹ tó bá jọ àwọn ànábì ọlọ́run ìyàwó bẹ̀rẹ̀ a wá yí ìjọwò ni pé ah, kókó jẹ náà ní ìkànnì ọkọ àwọn tó kojẹ lánàá tí wọ́n sá bó bá sá lọ ọ̀fẹ́ bí ẹ̀ nàìjíríà ìfẹ́ ìlú yìí àdúrà fún ìlú yìí ọ̀dọ̀ fún wa o lákòókò tá a wà yìí ó ti kúrò ní pàmò pé afẹ́ bọ́bá ṣe ọgbà ọ̀dọ̀ náà yẹ kó sí torí ọ̀rọ̀ yìí kọjá bẹ́ẹ̀ ogun rí báyìí sílẹ̀ kí wọn náà máa lò lò ń lò yẹn tó bá tẹ̀ lọ́sàdúrà fún nàìjíríà ìṣe láìpẹ́ ẹ̀kọ́ ọmọ àdùdù ńlò ó lè rí ìlú ìlú rẹ̀ ọ̀bà ti dà kódà kó lówó bíi tẹ̀kẹ̀rẹ̀ bí wọ́n ti máa sọ ní Yorùbá ó lè bí ìṣe ayé rọrùn ìlú rẹ̀ ọ̀bà ti dà ìyẹn lọ́fà tánàbí Ọlọ́run fi ṣàdúrà nù Yorùbá máa nábì Ọlọ́run wá ayé wọn wáyé wọ́n fẹ́ kí rọrùn ọba lónìí anábì Ibrahim sọ pé Ọlọ́run ọba rọ́bì olúwa mi orúkọ tí wọ́n fi ti Ọlọ́run ti jẹ́ táwọn anábì Ọlọ́run máa ń lò jù náà ní rọ́bì anábì Ibrahim wá tẹ̀ka rẹ̀ lọ́fìmọ̀ pé ó pàtàkì àdúrà tọ̀fẹ́ ìlú tí wọ́n fẹ́ ṣàdúrà fún ni kò sí lérò nígbà yẹn o mọ́kàn ìlú kò sí lérò níjọ́ náà èèyàn díẹ̀ ní péréte ní bẹ́ẹ̀ wọ́n fi àdúrà wọ́n fi establish mọ́kà ọwọ́ ń dá a lọ ọwọ́ ń dá a lọ wọn náà gbogbo gbèsè ayé ẹ̀ fàdúrà bẹ̀rẹ̀ ìlú wa tá wà ń bẹ̀ yìí náà fi àdúrà sí ju àdúrà sí gbogbo wa ìbáṣà àdúrà sí nàìjíríà bá a ti wà lónìí náà á rí pa ẹ̀ tòmépè làǹtẹ́ onídà fún wọn ẹ̀jìnà bá nàìjíríà bá ti rí orí tẹ́lẹ̀mẹ̀ bá ti dá ń bẹ̀ kí ẹ̀ oní ọ̀dà ń bẹ̀ kò ní dá fún ọ̀bẹ̀ tí nàìjíríà bá dá òdodo ọ̀rọ̀ mọ́tọ́ fún ọ wà á kẹ́hùn ní orí áìlìtì nù àfi kọ́ máa sọ pé ọlọ́njọ́ dá fún mi ọlọ́njọ́ dá fún nàìjíríà ọlọ́njọ́ dá fún mi náà bẹ̀ ń fi ọmọ àwòrán mi àfáà kan ti wá àti kan ẹnu ẹ̀ ó sì sọ sá bẹ́ẹ̀ máa sọ pé lọ́njọ́ dáa fún nàìjíríà kí ni tọ́mọ́ dáa fún nàìjíríà kó sá ti dáa fún òun bẹ̀ ní àkó yí ọ̀ bó ló ti dáa fún ọ nílùú kò lè dáa fún ọ àwọn ní rọ́bì jẹ́ ní àmìnà mo pè ọ́ ìlú yìí tí mo fẹ́ máa gbé yìí tàbí tí kan náà àwọn ẹbí mi máa gbé náà sì fẹ́ máa wá ìjà rẹ̀. ìwọ náà ni ọmọ èdè ẹ̀ òní ọba ń ṣe ìjọba ò lè ṣe ọwọ́ ọlọ́run tó ń ṣe ìdí àtò méjì ẹ̀ náà bá méjì nàìjíríà náà sí ìtọ́jà ọ̀ àwọn Ibrahim ní ìwọ ọlọ́run ọba bá mi sọ ìlú ìdí ìlú baladan àmìnà ìlú tó ní fọkànbalẹ̀ ẹlùmí ọmọ rò pé jẹ́ ń pè ní fọkànbalẹ̀ ní pé kọ́mọ́sì wá ha ha ha gbogbo òfin tí ti dé hehehe ń bẹ yọ dàgbà yọ dàgbà sókè torí wọn ráyè ronú wọn máa ń tọ́kàn wọ́n sì máa ń tí ò sí ti gíní tí ò sí kà ọmọ pé tọ́ bá ń plan kankan lọ́wọ́ ní ìsìn tó ń ṣe lọ́wọ́ àti kọ́ńtì bá ń malé kan lọ́wọ́ ní ìsìn bóyá gọ́ọ̀mẹ̀ntì ń ṣe wọ́n ń ṣe project kan lọ́wọ́ wọ́n ń ṣe training wọ́n fẹ́ ká ní training tí training ó kárí gbogbo ìlú ẹ wo plan wọn. bí ẹ ṣe ń bá lọ nàbà ní á ah, bomb blast tẹ́lẹ̀ mi báyìí ó ṣe báyìí wọ́n kọ́ àbándọ́ ẹ̀ lẹ́nu wọ́n á máa yẹn bá ní àṣírí ìlọsíwájú ènìyàn ìwọ gan tó ń wò mí tó ń gbọ́ mi yẹn ní kí ni àṣírí ìlọsíwájú rẹ òun náà ni mọ́kòrò rẹ sínú wàhálà ayé mo bá lè jà mo forí gbá léjì mo fẹ́ gbẹ̀gbọ́n léjì ilé ọ̀tá mi ilé àǹfààyà ẹ̀ lọ́wọ́ tọ̀hún náà bá jà lọ́wọ́ ó lè gòkè láéláé máa escape ogun ni owó ọmọ gbogbo ìgbàkúgbà tó bá ti ráyè láti gbé orí sá fún wàhálà pé ẹni lágbájá ọ̀tá mi ní lágbájá bọ́bá ti ara yẹ skip máa sá fún anábì náà kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi anábì náà ẹ ti máa béèrè fún wàhálà ẹ máa béèrè àlàáfíà lọ́dọ̀ ọlọ́run ẹ máa béèrè ní kó lọ gbèsè ayé rọrùn ẹ ń bá ló gbèsè ayé tí ọba jà tí ọba òfúrí gbá tí ẹ rí i pé ọba nù ilé ayé o. ìyẹn ló fàá tó fi jẹ́ sí kí àṣírí tá nẹ́bí ọlọ́run rí tí ní sọ léyìí ni pé bá mi pè fọ̀kan balẹ̀ síbẹ̀ ó ti kó gbogbo oríire ayé síbẹ̀ ó tún wá ní wọ́n fọ́pá ahlahu min as-samara sílù bá fọkàn balẹ̀ sí wọn gbogbo nǹkan tí wọ́n bá ń gbìn síbẹ̀ tí ọmọ ìjà gbogbo nǹkan tí wọ́n bá máa fi rí nǹkan jẹ nírọ̀rùn bá wà ṣe fún wọn. àná Ibrahim aláàdúrà mọ́lẹ̀ ń bẹ̀rù alayhi salatu wassalam. ẹlẹ́mọ̀ òfin yé tó anábì Ibrahim lẹ́ńtọ̀ anábì yín kọ́ sallallahu alaihi wasallam àádọ́lọ́hùn pé àtànábì Ibrahim o àtànábì wa tó pèlú ànábì yíhun náà gbogbo wọn ànábì ti wà ní ṣùgbọ́n mọ́tí ìsìtọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àánà fi rinlẹ̀ ọ̀pọ̀ inú ọ̀rọ̀ wọn tó pọ̀ ìkánú ẹni tó wà ní Sahih Bukhari Sahih Muslim Abu Hurairah lọ gba hadith yẹn wa radiyallahu ta'ala wọn ní ànábì wa sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí tí wọ́n bá ń tí wọ́n ní nǹkan ọ̀gbìn tí wọ́n máa ń gbin nǹkan nílùú Madina tí wọ́n bá ti afẹ́ lóko wọn àkọ́kọ́ ní tí wọ́n bá kọ́kọ́ mú kìí ṣe individual rẹ̀ nínú yáni tí wọ́n ń gbin dàbídùn nísìn nínú ìlú Madina ẹni àkọ́kọ́ tí dàbídùn rẹ̀ bá kọ́kọ́ so tó kọ́kọ́ pọ́n tó kọ́kọ́ gbó àkọ́kọ́ ní tó bá kọ́kọ́ afẹ́ tó bá ká báyìí yóò wà mú bá ìdẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wasallam wọ́n á mú wá hàn náà dùdú á ah, àkọ́kọ́ oko tí ń tá a lóko nìyí èyí ṣe kí wọ́n gbé apẹ̀rẹ̀ wá o káfá òtún wá máa mọ́ múlẹ̀ ń ṣe ẹ̀rí pé ẹ̀yin àgbẹ̀ ìjọba ti dáko tán àkọ́kọ́ afẹ́sí tu yín ọ̀pá mẹ́ta ni kó wá bá mi bẹ́ẹ̀ kọ́ o ànábì ti bẹ́ẹ̀ o sọlọ bá ọ̀rẹ́ sọlọ. ó ní ìdí táwọn ti fi mú wá àti èsì nítorí pé wọ́n fẹ́ kó fún ànábì àkọ́kọ́ ànábì jẹ sàrà sọlọ bá ọ̀rẹ́ sọlọ. ìjẹ sàrà àrí ìsọlá ti wọ̀ sẹ́lẹ̀mù wọ́n mọ wá láti pé kí ànábì ọ̀sàdúà wípé àkọ́kọ́ ètò tó kọ́kọ́ pọ́n yìí tó o bá ṣàdúrà sí yọ ọ̀ràn àwọn ọmọ tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ náà nítorí wọ́n mọ wá fún àpẹẹrẹ sì wà ń bẹ fún wa àṣà kan bẹ lọ́dọ̀ àwọn bàbá wa ń bí báyìí tó sì yẹ ká máa lò ọfẹ ìjọ táwọn sàhábà ń ṣe pẹ̀lú ànínábì sọlá sẹlẹ tí ọmọ bá ní appointment tí wọ́n gbà síṣẹ́ bàbá ẹ̀ ń bẹ láyé àbí ìyá rẹ̀ ń bẹ láyé kánú wọn ó sàmì láyé oòsù àkọ́kọ́ tó bá gbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti yàyà kúya lọ kílọ́kàn bàbá òsìwò nìyẹn ìyá òsìwò nìyẹn kílọ́kàn oòsù àkọ́kọ́ tó bá gbà wọn ìsáàbà nà wọn lọ kó bá bàbá wọn tàbí ìyá wọn owó tí mo kọ́kọ́ gbà ní ẹ sáà ọjà islam sílẹ̀ ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àdúrà tó bá ti yọ gbalẹ̀ olórí bàbá yẹn náà máa wò pé á ah, ah, ọmọ ìmọ̀ dà ó á ah, pẹ̀lú ògùn ọlọ́run kò ní jágbà máa fún ẹ ọlọ́run ti máa ń ṣàdúrà fún àwọn sàhábà mú èso ìwà bá nàbì wa Muhammad sallallahu alaihi wasallam nítorí bá jọun làbí wéhun kálíbà kẹ́kọ̀ọ́ mbẹ̀ náà ni o. وما كما فإذا أخذه رسول الله صلى الله عليه وسلم كان بيبعد بيتوني صلى الله عليه وسلم أدعاء قوي اللهم إيه أدعاء أدعاء أدعاء كان بي فيرا عمبي أقجاتي أنا دعاء إبراهيم عليه الصلاة والسلام ما يعني أنا تي أنا بيبعد كان إلو مدينة tabanika kọ̀ǹpíà rẹ̀ tó ọ̀nà tí anábìwá Ibrahim gbà fẹ́ràn ìlú Mẹ́kà kò ṣe é fi wúra wọn ìdí ànábì sí ìlú Madina tí yẹ pé bẹ́ẹ̀ ló kó lọ èyí ti bí wọ́n ti bí o ẹlòmíín ní ìsìn kò yé má ìdọ́lọ́mú bá ti pé o ti máa ṣiṣẹ́ rẹ ibẹ̀ ń lù rẹ mọ́tàlá rẹ jẹ ṣùgbọ́n kò sí pé kọ́ bí ìlú tí ti bí ọ ní jókòó ẹlòmíín kò yé ẹlòmíín kò yé rárá tó wáyé kókó náà wọ́n ti bí náà ni wọ́n máa fi nígbà yìí bá ti gbà ọ níbòmí ìjọba bá wà jókòó rẹ̀ máa ń tẹ̀ rẹ̀ ọ̀rá yìí sin náà nírọ̀rùn ọ̀túnrà yìí sáyé rẹ̀ nírọ̀rùn kí ni wàhálà anábì wá ṣe àdúrà fún ìlú Madina tó kọjá àti anábì wa Ibrahim ààrẹ ìṣọ̀rọ̀ àti ẹ máa wò ó bí ṣe ń jà á lẹ̀ fún ó ní Allahumma máa wò anábì Ibrahim lo Rabbi Rabbi ní anábì Ibrahim lo anábì Muhammad ní Allahumma ó lo Allah. gbólóhùn aláhùn ànábì gbólóhùn rọ́bù ní ànábì ibrahim akọ́kọ́ ti bẹ̀yẹn lẹ́nà máa wọ́n sọ ó ní aláhùn àbárík lánà fi sámàrínà àjọ àkọ́kọ́ nù wàbárík fi ó tún fi fi mọ́dínà lẹ́yìn náà tí wọ́n ṣàdúrà mẹ́rin yìí àkókò lè gbà wá láti máa kọ́ mẹ́rẹ̀ẹ̀rin fún wa mọ́ ṣàdúrà òkè mẹ́rin ní àkókò ọdọọdún sì ni wọ́n máa ń ṣe tí wọ́n bá ti ń kọ́kọ́ ń yọ ìṣó wá bánadò sì ṣe sallallahu àti wasallam bí wọ́n bá ṣe lẹ́ẹ̀kan péré torí pé ààrin kàpé bọ́yẹ̀ mẹ́fà ẹ̀mẹ́jì là díẹ̀ ẹ̀ẹ̀kan náà ìpìlẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ewu wo bí òróró rẹ ti wà mọ́kàdínlẹ́ ti ń rin ẹ wá wọ ọdọọdún tánàbí ṣe Màdínà sallallahu alaihi àwọn ipa tí àdúrà yìí kó sílùú Màdínà pọ̀ torí mi gbé bẹ̀ díẹ̀ mo gbé lu Màdínà mo sì máa ń lọ Mọ́kà mo sì máa yàtọ̀ méjèèjì síra wọn o lè dé Màdínà pé ibi yàtọ̀ ọ yàtọ̀ ọ yàtọ̀ lẹ́ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀mọ́kànlá sí Mọ́kà kí ni ṣiṣẹ́ mẹ́ àdúrà múra sádùá ìlú wa nàìjíríà já múra síbẹ̀ bàbá sàdúà gbogbo olú nàìjíríà a máa sàdúà stéètì ẹ lẹ́yìn wá gbà náà máa sàdúà bí tó ń gbé lẹ́yìn gbà náà àdúgbò tó ń gbé gàǹgà máa sàdúà má fi ṣeré o mùsùlùmí òdòdó lọ́kùnrin lóbẹ̀ nǹkan ti ń bọ́ mọ́ wa lọ́wọ́ púpọ̀ látara nǹkan tí òṣèlú náwa lóògùn kankan ju bí ká sàdúà ká tẹ́wọ́ sọ́lọ́ nǹkan sọ fọ́lọ́ pé báyìí báyìí bájọ́ àbágbà ní ìsìn olóríire ọbọ̀ ọbẹ̀ àwakáyàn ọlọ́ni ọyàn wa bájọ́ àbágbà báyìí wàhálà tí ń dá wàhálà alẹ́ ọlọ́run mú kó ńlẹ́ ẹ̀kẹ̀mọ̀ pé ha kí alọ́pá kí lọ́pá ọlọ́run ti dájú mú kó ńlẹ́ ní àdúrà gbá ni lẹ́yìn wá náà lọ́dún wá parí àdúrà náà ní parí pé ó súre nígbà tí sú ń súre àdúrà lẹ́yìn bàtà àdúrà tán ìdí ọlọ́run mo gbà pé ànábì kan jẹ́ Ibrahim tó jẹ́ bàbá mi àgbà ànábì mi abduka abduka ya rẹ ni wa khaliluka ah, ayò rẹ ni wa nabiyuka ànábì rẹ ẹrú bó ti ànábì Ibrahim àríṣàràṣọ wọ́n fi ó kọ́ mẹ́ta ti wa Ibrahim nígbà wa tán ókè wà ní hàmà òfin kí ni tọ́jẹ́ má tẹ́fín dákọ̀ anábìwá ibrahim abduka wa khaliluka wa nabiyuka èyí ti kílọ́fà àti tí wọ́n fẹ́ sọ ń bẹ̀ wọn yóò yọ ń parí wọ́n fẹ́ sọ pé ìyí tí mò ń pè yìí wọ́n fẹ́ kó gbé ti anábì ibrahim mi àrí sọ̀rọ̀ àti ọ̀sẹ̀lá ẹgbẹ́ yà ibrahim lọ́sàdúrà àti mọ́kà ṣáájú àgbà tó bá wọn ṣe mí ìmọ̀ fẹ́ gbàjú tẹ̀ rẹ̀ sallallahu alaihi ewu la wá sí àti ìsàdúrà kankan fún lu gan kátó wa máa sọ sí wọ́ọ́lọ́mbà ń gbàdúrà yìí bó ṣe gbàdúrà lágbájá lọ fún lu ẹ̀dá kan já fẹ́ràn jáfẹ́ràn nàìjíríà yọ jáfe dáadáa kásàdó àtibẹ̀ hílàhílò yìí pọ̀ wàhálà yìí pọ̀ ìdààmú yìí pọ̀ bọ́bá wọ̀ tún wàhálà bọ́ wò sí wàhálà bọ́ fẹ́ jáde nílẹ̀ rọ́bà ọ́ bọ́ fẹ́ wọlé náà ó tún fọ́ pé ẹ̀dá kan tí ò sí nǹkan kan lé adó wọlé náà oúnjẹ ń pààyàn oúnjẹ tààrà oúnjẹ tí wọ́n export tí wọ́n import wọlé ń pààyàn ẹ̀dá kan tí ò sáwọn kìíní ń bẹ̀ ni tí wọ́n yẹ̀wò kó ti bàjẹ́ àwọn dọ́kọ̀ daṣẹ́ sílẹ̀ nílùú náà tó lórí tó wà ẹrù yóò wo lórí ní kò lè wò ọkọjà agbára rẹ ìrẹ́ kan ti abẹ lọ́wọ́ ọba fún ìlú yìí káṣàdúrà fáwọn tí ń darí wa èsì gbogbo ní ṣàdúrà darí wa ó lówó púpọ̀ ṣàdúrà fún pé ọlọ́run yóò láàánú wa lójú bá wa darí síbi tí àǹfààní wà ń fáwọn aráàlú wa darí síbi tó ti yóò sọ pé ókè òun ò tẹ̀ ṣe mọ́ nígbà bá kàn yóò fún òun ṣe mọ́ àwọn olè kan jà ládùúgbò ń bì kan kan náà àwọn ẹrú sàn ọlọ́run tó jẹ́ bí àwọn student wa ó ní nígbà tó ń gbọ́ pé gbà wọ́n sàn fọ́ gbogbo gbogbo ẹ̀rọ àti lòun bá ń ka àdúrà tó yẹ kán ọ̀ka kò sáàsì nínú súnà nàbì sallallahu alaihi wa sallam kí ni ń ka amana rasulu náà ní ìwọ náà máa mú lọ lébà náà wàá kúnlẹ̀ gbà kò sínú súnà nàbì ó ẹ̀ṣẹ̀ mú kìíní kan wá ní kò sáàsìrí kankan amẹ́nà rọ̀tún sọ́ọ̀mà bọ́ bá mà lọ́tún tó bá ti kí lálẹ́ òní bọ́bẹ̀mù sílẹ̀ ìmọ̀ ń jẹ kí lálẹ́ káàkiri dáadáa ò má kì kèkìkì tí amẹ́nà rọ̀tún láti tilẹ̀ dópin lálẹ́ sílẹ̀ ìmọ̀ òní wàhálà ọ̀kan náà àwọn ọmọ wa ọmọ yá wa ní ọ̀nà wa ń kà á mo nígbà tí ń pàtàn fún mi padà mí lè lọ kà ó lè yẹn mọ iye tí yàn kà mọ́ nítorí tí ń ba gbogbo aládùúgbò wọ́n ní bóun ti ń yọjú wọn kà débi ilé tòun lọ́kà máa ń ilẹ̀ ti fẹ́ mọ́ ẹ̀já máa lọlé bí wọ́n ti lọ ni olórí tòun ní àjọpọ̀ ẹ̀já máa lọ tó bá nà kí lọ ṣẹlẹ̀ àdúrà gbà ní ọmọ ìyá mọ́ rò bóyá ò lé àwọn olè òfurú jà mọ́ ọ̀sán ẹ̀ ń jà báyìí sílùú làwà yìí bí a lọ fowó pamọ́ sí kí ó sèfù ń bẹ̀ wọ́n ní ẹ̀ ẹ̀ máa ti ń sèyí ibi tẹ́ ló sèfù sí nǹkan ní òṣèkínní ní òṣèkínní zéèlù láwà ní ọmọ mẹ́sẹ̀ ń la yi láyé nínú kọ́ńtì ayé ní ọmọ ní ọmọ tó nǹkan oṣù ọmọ ní ọmọ dị wọ́n lọ kọ́ báǹkì gangan ó lọ sí police station ọkọ̀kọ́ finish àwọn ará náà òfin adáàbò ti wà a nílò àdúrà ọlọ́run à ń bẹ̀ ọ́ nínú ìbára ìdí nìyí táwọn èsì tẹ́kọ́ta bá ń ṣàdúrà ń bẹ̀ ọlọ́run ń ọ́ ìlú nàìjíríà gbogbo bí táburú wà ń bẹ̀ ọlọ́run bàbá mọ̀ ọ kò yé wa mọ́ ó sì yé wa a ti sọ̀rẹ́ńdà fún rẹ̀ ọlọ́run á lágbára kankan mọ́ sáàlá alágbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni á jẹ́wọ́ ara wa ní kankan aláàlétí kan kankan mọ́ kan bẹ tí ó gbà wálẹ̀ ni á ti gbà àníjọba mọ́ ìwọ náà níjọba wa nàìjíríà yìí ìwọ ọlọ́run ràn wá lọ́wọ́ lórí nàìjíríà yìí bá wa sọ ìfọ̀kànbalẹ̀ sílùú nàìjíríà bá wa fọkalẹ̀ síbẹ̀ ìrọ̀rùn gbèsè ayé ìrọ̀rùn bá wa fọkalẹ̀ sílùú nàìjíríà gbogbo àwọn ọmọ ìlú nàìjíríà yìí jẹ́ gbèsè ayé wa rọrùn fún ọlọ́run wá fi yí máa ní ọ̀rọ̀ wà lọ́rùn pẹ̀lú gbèsè ayé wa ọlọ́run wọ́n ló bá tó ń gbàdúrà fọ́ gbàdúrà wà wá àkérò dáhà wà ní alhamdulillah